وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باستقامتكم العجل فذوقوا فذوقوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم

وما ظلمونا ولكن كانوا أنفسهم وإن قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم وله ولكم الباب سجدا لكم خطاياكم وسنزيد المحسنين الطير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون وإذ استسقى موسى لقومه فقل لكم استعطاك الحجر فانفجرت منه اثنتا عشرة عينا قد علم كل أناس مكتبهم كلوا واشربوا الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí adúpẹ́ lọ sí ọ̀rọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ọba òṣèré ọba tí ó ṣàánú wa pẹ̀lú gbígba ìwé ìrọ̀rùn tí ò ní jẹ́ ọjọ́ ẹlẹ́kìtì nínú oṣù àgbàkàtì tí ọlọ́run kò tí ń pọ̀ subhanahu wa ta'ala. أن يجعلنا مستقيمين إيمانا بالإسلام أن الله سبحانه وتعالى مشرد علينا أتي إدارة رجلا أتي على تقصر إيه تقصر الفقر ليس على أسواق صدر أن الله سبحانه وتعالى مشرد علينا جميع المواد أتكرم كافر ìdókò ọ̀gbẹ̀dẹ̀gbẹ̀rọ̀ gbọ́ àlàyé ìtumọ̀ ní ṣókí nípa ìrọ̀lọ́pọ̀ àwọn àrẹ́gbà wa àti kí ni àwọn akẹ́kọ̀ọ́ àwọn olùmọ̀ tí wọ́n pààrọ̀ ọdún mọ́tò pàdé nínú ààyè ọ̀gbọ̀n àwọn ọ̀gbìn. Ìdí àtúntò lánàá ẹnu láti wá sọ sọ́dọ̀ ọlọ́run ọba olólùṣèlú náà. Onáà ní kọ́ọ̀lù Subhanahu wa ta'ala. أعوذ بالله من الشيطان الرجيم وإن قلتم يا موسى لن تكلم حتى أن الله جارا فأخذتكم الصاعقة وأنتم تنظرون ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون وذللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى من طيبات وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة وأنتم تنظرون ثم بعثناكم من بعد Ajẹ́pọ̀lẹ́ wa nígbà àwọn bàbá ìsọ̀rí wọ́n ní tó àkọ́kọ́. Wọ́n láyà láti sàkótọ́ lọ́kọ̀ọ́ bàbá. Ẹni wọ́n di ìgbà tó fi wọn lẹ́nu láti béèrè lọ́wọ́ àwọn àdájọ́. Jẹ́gbọ́n ká àdéhùn pé àdéhùn máa hánà kalẹ̀ rí rẹ̀ mọ̀ kọ́bílíkù kásọ̀rọ̀ tó máa. wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ tó lè sàbọ̀ ìbéèrè tí ó bá yóò wọlé lọ́wọ́ bẹ́ẹ̀ láyé ìbéèrè pamọ́. wọ́n ti àtúnyẹ fún sọ́kọ́ àti musa yóò ṣe àdúgbò ọgbọ́ àtàlà ọgbọ́ àjọ àwọn láti lọ́nà ọba ní òdòdó láyé. àbẹ́bí musa náà béèrè lọ́wọ́ náà kó bẹ́ẹ̀ rí ọlọ́ gbóhùn béèrè lẹ́ni tó fẹ́ mọ̀nà àwọn ilé ń so ìbéèrè kan ni yorùbá tó ra ká ìpúpọ̀ wọ́n ń rí

ṣùgbọ́n sọ ẹ lọ ibi àwọn kan ní iná ni ó jáde ní wọn kó pa wọn àwọn kan náà ti ẹgbọ́ òun ní wà á tún sẹ̀wọ̀n. lẹ́yìn ìgbà náà náà bá wá gbé wọn dìde tí wọ́n tó máa fún wọn dé là á lákó tẹ̀sùkúrú ọlọ́run bá fẹ́ fún wọn dúpẹ́ ọwọ́ wọn lọ ibi tí a ti dáni lórí àwọn ọlọ́run sùn ká lọ sàárà wà wà á zẹ́nà àlékún mi máa ń tẹ̀wọ̀ sàmà. ọlọ́run bá ní alẹ́yìn ìgbà pẹ́kú gbogbo ìlú kan àwọn ọlọ́run bá tún hàn wọn sáárà atúntìgì bòyí látara òòrùn eléyìí tó ń gba yín lórí nígbà tí ẹ wà láàrin ẹ̀ṣá wọ̀lẹ̀ yẹ̀sì owó náà fẹ́ àrùn tẹ́ẹ̀mọ̀ dàda tẹ́ẹ̀ lójú kan tẹ́ẹ̀mí ìgbà ìpò tẹ́ẹ̀mọ́ ti tẹ́yà nígbà tó rùn yìí pọ̀ ẹ̀rọ bá lọ sí ìpò tẹ́lẹ̀ òru yìí pọ̀ bó lọ ti fẹ́ pọ̀ bó lọ ti fẹ́ là nínú wàhálà ó bẹ̀rẹ̀ ọlọ́run bá ní òun sì ti bò lórí ó lè bò kó dáàbò orí nínú èdè wọn. ìyẹn nìkan kọ́ wà á zẹ́tìnà àárín ìkùnkùn mẹ́rìnà ọlọ́run bá tún sọ àlùmẹ́rìnà kí la tuntun bẹ̀rẹ̀ ṣé ó lóṣù bẹ̀rẹ̀ òní tuntun wọn máa ń lá ó ń bẹ nínú àwọn ọmọ kẹbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹbí ọmọ ọlọ tààrọ ọlọ́dún ọmọ ọsàn ó lè fẹ́ nínú àwọn ọmọ tẹ̀síìr tí wọ́n yà mẹ́tò yìí ìbọn ọmọ aláǹtọ̀ àárọ̀ wọ̀tà ara tó sọ yìí tó pè ní mẹ́tò yìí àlùfáà kúrúkú bẹ̀rẹ̀ ọmọ ọmọ ó ní apákan àwọn àfọ àfọ tó yẹ kó jẹ ní àmàlà mẹ́tò mọ́ bìí àrà ìbá bíi من غير تعب ولا ضرر المن ó kó sínú gbogbo tọ́lọ̀ ń bá ṣe fẹ́ dà ní ìdẹ̀ra jẹ̀mínú ìmọ̀ràn sọ̀mọ́ bìí àlá ìbáàdì من غير تعب ولا ضرر المن يعم جميع ما من الله به على عباده من غير تعب ولا ضرر àwọn onímọ̀ tẹ̀sílì mi sọ pé mẹ́tò tọ́wọ́ àfihàn ní pé ìtọ́rọ̀ ọba ṣe fún ẹ̀dá láì ṣe pé ẹ̀dá ṣe wàhálà kúrò orí mẹ́nu ìgbẹ́rìta kò dààmú ọ̀làdá ìgbọ́ jẹ tí èsì pọ̀ lóbìnrin mẹ́nu rẹ̀ sọ́dọ̀ ní wàá gbẹ́sẹ̀ ààrẹ ìkùnmùlì mẹ́rìnà ọlọ́run bàbá wà lọ́ta ara ó ń sọ ìṣẹ́ tó ṣe é gbẹ́lá fún yín ẹ̀ẹ̀dà àmúfẹ́ lórí ẹ̀ẹ̀dẹ̀gbé ẹ̀sọ́ omi pàtùsọ́lẹ̀ sínú kọ̀pútù tàbí ẹ̀sọ́ omi rèé ọmọ nìyẹn yóò ṣe kí yóò gbìyànjú àwọn tó wọ́n ta omi àǹkẹ́ lọ́bí lẹ́rìí wọ́n bẹ́ abẹ́sọ̀ wọ́n kọ́ wọ aṣọ kan ó kù sí gbogbo ara nígbà tí wọ́n wà nígbà tí jẹ́ kọ́ gbé àpò tó kó àtàwọn olùsọ̀rọ̀ wàhálà lẹ́yìn tó kọ́ so nǹkan tẹ́ nǹkan tẹ́ dá òsè wàhálà òun náà ń pè ní ìgbà nǹkan òsè wàhálà lọ́sẹ̀ pé ẹni àwọn àrùsà tó ṣe ẹgbẹ́ ìpín ẹṣẹ́ kàkà bì nígbà tó wà káàdì bàbá ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ tó dàmú tó tọrọ tó rẹ̀ sẹ́lẹ̀ ọ̀tọ̀ ọ̀sẹ̀ lọ́tọ̀dúlé. هذا فضل من الله ìdíyàrá tọ̀dọ̀ ọlọ́run ọba ìgbẹ́ni tààbí pàlàpàlà ìtò ìlú tó tó ti ṣe tẹ̀lé fún ìgbẹ́ ìlú tó yọba fèrè jẹ́ńtẹ̀ ọ̀rọ̀ tọ́lọ́pọ̀ ó ṣe wàhálà ó dáko wọ́n ti gbọ́kẹ̀lẹ̀ àwọn ọmọ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ lọ́wọ́ àánú sábọ̀dọ̀ ọlọ́pàá tọ́lọ́ ọba tó máa ń bá ní sọ yìí àpapẹ̀ náà wọ́n máa tẹ̀síwọ́n nípa nínú ìyẹn pé mọ́tò yẹn yẹ ó mú jẹ̀mí àbádá màmá nàlá òbí ara ìbáàdì nìgbẹ́ ìrànlá nìgbẹ́ ìtàrí wàrà lára ìtọ́ oore ọlọ́pàá amúbọ̀ ó dààmú fún ó ṣe wàhálà fún ọlọ́pàá ìdíje kúlẹ̀. ọlọ́pàá wa ń lẹ́nu àárín ìfúnpọ̀lì mẹ́rinlẹ̀ wà lọ́kàdà àtàkùnwà. wọ́n ti ló fà á sọ́dọ̀ sọ́dọ̀ sọ́dọ̀ sọ́dọ̀ قالوا ابن زيد ابن عمرو بن نفيل زيد ابن عمرو بن نفيل هو باع النبي صلى الله عليه وسلم وقد النبي وباع وجد لماذا زيد شعر الله صلى الله عليه وسلم سبحانه وتعالى مثلا عبد الله بن كثير رحمه الله wọ́n ní ẹni tó jẹ́ ẹni tó tọ́lọ̀ ọba bílà níbi ẹ̀gbọ́n máa rí pé lè bá wà ní sọ̀lọ́bà lórí mi ò bá kí la bọ́lọ̀ rẹ̀ ìgbẹ̀yìn inú ìtàn àánú ìlú bàbá rẹ̀. ọmọ rẹ̀ oníta ọwọ́ sàádù ìlú sàádù ìbùnú zẹ́yìn ìbùnú àbọ̀ ìbùnú lọ́fẹ̀ẹ́. sàádù ìbùnú àbọ̀ sàádù ìbùnú zẹ́yìn ibà àtúntò fáìlì ìyàlá àánú ó ń gbá àbíṣù wa gẹ́gẹ́ bí ìlànà ìmọ̀ ìbọ̀kọ́rí ọ̀gbùsí bàbá ìrùn ní àbí wọ́n ti àkọọ́lẹ̀ rẹ̀ pé alikamu atu láti na alikamu atu من المن الذي أنزل الله على بني إسرائيل الكم أزل من المن الذي أنزل الله على بني إسرائيل وظللنا عليهم الغمامة وأنزلنا عليكم المن سواء أبا وصار الزبير بن عمرو بن الخطيب أولي أغضب قال صلى الله عليه وسلم الكمعة من من الله الذي من على بني إسرائيل صلى الله عليه وسلم àbẹ̀bẹ̀ ní kámà àti kámàtù nínú mẹ́lò nǹkan ìdẹ̀ra nǹkan ìgbàlù tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún àwọn bàánú ìparí kámà jẹ́ kàbẹ̀. kí ni wọ́n pè àlùkámà? òun náà ni èyí ni mẹ́fọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní mẹ́fọ̀ àmọ́ ẹ̀dọ́gbọ̀kọ̀ tẹ̀mọ̀tà ń pè ní olú. ẹ̀dá mọ̀ abọ́tọ̀ olúmọ̀ olú gbọ́dọ̀ tó máa ń rí bàá níbo sali, ti máa ń rí sálẹ̀ ẹ̀jẹ̀ sálẹ̀ odò olú kí wọ́n tó parẹ́ olú onírànlọ́wọ́ àná ilé ẹ̀pẹ́ ìbò mushroom ṣé ara àwọn tó ń bọ̀ sí nǹkan kan ọjọ́ papọ̀ na biology daily business and muslim so ní olú tó jọ ta lè tó lè wá so onílẹ̀ wa ní ní gbẹ̀gbẹ́ pé abẹ́ ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lẹ́tọ̀ọ́ àti àmì ẹ̀kẹ́rì pé tí abẹ́ yìí yàrá mi ó ní tam àyè ó wà nínú mẹ́rin tó lọ́wọ́ sọ̀kalẹ̀ fáwọn ọmọdé tam àtú ní mẹ́rin náà lẹ́bi àrùbá àlẹ́ àdìsímẹ́t sàádù ìbùdó zayi ìbùdó àmù ìbùdó zayi. عرض الله وسلم وما هو شفاء أمي ثم انجر ذي كفأ ṣìfá ònìlàáyì ìwòsàn ló jẹ́ fún òjì padà àdúgbò àríyìn kọ́lọ́bì ṣáàyì omi tó ń bẹ nínú àlùkápà àdúgbò tó jẹ́ ìwòsàn ṣìfá wàmẹ́wàá ṣìfá lílà àrùn omi tó wà níbi kápà ìwòsàn lọ́lọ́mọba fún bẹ́ẹ̀ fún ojú. Àbílẹ̀ wọn من المن الذي أنزل الله على موسى على موسى على من على كل حال أنا أفعل ما المن سمي على موسى أصبر وليس يتبع تقول المن ما يشبه العسل المن يعم جميع ما من الله به على بني إسرائيل المن الجمع دوكان ثلاثة ṣùgbọ́n àtúntò ìlú náà sọ pé àlùkánú àbílẹ̀ mẹ́tì lọ́dọ̀ nílẹ̀ mẹ́tì ọdún mẹ́tì yẹn kọ̀ mí. àkọ́tọ́ náà bá sọ̀ kalẹ̀ àti kúndé rẹ̀ rẹ̀ kẹ́ ó sà ń jáde láti ṣe kọ̀ mẹ́mù yẹn fẹ́ ló ń wúlò fún ìgbà ìgbà fún wọn. lásìkò tó jẹ́ pé wọ́n kò ká bá wọn nílé ìgbà náà wọn àwọn ọ̀sẹ̀ yẹn wọ́n kó ìyà lórí ilẹ̀ òkú ń bá mi fún lọ kàdúrà wọn jẹ pé lórí ìrìn yẹn ẹ nílé ìjọba tí wọn bí ìjọba ẹ dúró gbòdì kí pé ọkùnrin lábàá ó fi gbogbo ẹ ó lò ó ní bẹ́ẹ̀ mọ fílíìsì pé ẹ ìgbọ̀nbí tẹ̀ lọ abẹ́ ìdí tẹ̀ aláàbò àwọn ọba mi sọ yìí gẹ́ ṣùgbọ́n wọ́n fi àìmọ́ọ́ré bọ̀lọ́ wọn. àwọn àfọ́nìmọ̀ tẹ̀síwọ̀n ní mọ̀ lọ́ọ̀ يدل على أن النفعة إلكم أو بفتح بلا بفتح الكعب لا بضم ولي هذا الحديث يدل على أن الكعب مما قدر الله على بني إسرائيل nínú tọ́lọ̀ bá sọ̀kalẹ̀ máa ń bá lórí ìsọ̀rọ̀ yìí nígbà tí wọ́n bẹ láàrin olùkóso. Adé pé Allah subhanahu wa ta'ala tó fi àwọn ọ̀dẹ́ra yẹn tó ṣe é kúrò láwọn ọ̀dà lórí ìsọ̀rọ̀ yìí. قال وضللنا عليكم المنة وضللنا عليكم الضمانة وأنزلنا عليكم المنة والسلوى كلا بدون السلوى ها لا مستحيل هو بعض المصطلح على هو عوان بعد وديرة المنة علوم الأرض والسلوى الله سبحانه وتعالى أوصى السلوى على هو wọ́n ní àtàlùwà onáàbí ìran onírànà ìjẹjẹ oní ẹ̀ránú lọ́pọ̀lọpọ̀ ọba onígbàgbé ẹ̀rẹ̀jẹ sálọ́ àrùn àárà tó sọ kalẹ̀. gbogbo tọ́lá wa fi fún ọ̀yọ́ ọ̀rọ̀lùkúrú ìfọ̀jìlá náà rọ̀gbàkúrà. ẹ jẹ́ nínú ìgbàgbọ́ àwọn àgbà ẹ̀jẹ̀ láti ọjọ́ àmà ẹ̀dá fúláwà sí ظلموا فأنزلنا على الذين Allah subhanahu wa ta'ala rọ́sùbọ́ ti di ọ̀rọ̀ míì tó tún ní ṣe pẹ̀lú àwọn àbálẹ̀ ìpàdé. Wọ́n ní wọ́n ìdúgbò nà òdòkúlò áàmì ọ̀rẹ́ta. Lọ́dẹ̀ ẹ̀rọ gbàgbé náà kúrò. Ẹ̀rọ nígbà tá a sọ fún yín pé udkhulu hadhihi al-qaryah náà ṣe wọ inú ìlú yìí. àwọn afọ́nùmọ̀ tafsir rahimahullah ta'ala wọ́n ní ìlú wo Allah subhanahu wa ta'ala ọ̀nà tó wọ́ kọ́ wọ́n lọ́wọ́ rẹ̀ ọ̀nà tó bẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ bá lápẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ ó ní ìlú tí Allah subhanahu wa ta'ala sí àláàbí tí mo wọ̀. ẹni mo sọ fún ẹ pé ọdún kọlá àrùn bọ́ọ̀lù mọ̀kọ́tà àbí tó àlàáfíà mọ̀kọ́tà ń bẹ̀rẹ̀ pẹ̀lú kan. wà á bí tọ́lá nípa ìdúkúlù náà ìdúkúlù ààrẹ ìkọrìà lẹ́yìn ìgbà tẹ́ ti rìn rìn rìn ṣe ṣe ṣe ṣe ṣe bẹ́ẹ̀ni bàtìrì sùnrin ẹ wọ bẹ́ẹ̀ni bàtìrì lọ́nà wà ìdìbò náà ó dùkúlù á kìlọ̀ kọ́ríyájá ẹgbẹ́ tí náà wà ìmọ̀ àti ìmọ̀ yìí ẹ lọ́sí nígbà tá a sọ fún yín pé ẹ wọ inú ìlú yìí. ìtọ́wọ̀ àpapọ̀ ó dùkúlù yìí amúrù ni àṣẹ àṣẹ méjì ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àṣẹ ti ṣẹ̀ríà àti àṣẹ àdánámọ́nà ti dáadáa yìí torí pé nọ́málì nígbà tó jẹ́ pé ó wulẹ̀ béèyàn bá wulẹ̀ rìn àjò àti bẹ́ẹ̀ náà ti gbá ìlú lọ nígbà tó bẹ̀rẹ̀ yóò tẹ̀kí ni yóò padà wọ̀ bẹ̀rẹ̀ ṣùgbọ́n náà lọ pa wọ́n láṣẹ ó padà di àmì òṣèlè rí ó di àṣẹ ìtẹ̀ láti ọ̀rọ̀ torí pé ọlọ́run bá fi àwọn òfin kan kó fi tẹ̀lé fún ọ. ọlọ́run ní olùkòlù ààbò ìrùpàrìyà ẹ wọnú ìlú yìí ìlú wọn láti àyíkọ́rìyà ni ibi táwọn ìyàgbá kó lọ sí ọlọ́ni fọ́kùlù mìíràn àìsí sí tó rọ̀gọ̀dà. tẹ́bá ti wọ́n wọnú mi ẹ máa jẹ níbẹ̀ àìsí sí tó rọ̀gọ̀dà. ibi tó bá wù bó bá ṣe wù yí ó bá wù yí wẹ̀yà rọ̀gọ̀dà àní ẹ máa jẹ pẹ̀lú ọ̀rọ̀ nínú mi. ìgbà wo tẹ́ ẹ bá fẹ́ wá wọnú ìlú yẹn ẹ́ ọlọ́ni wájú tó ń àmọ́ràn fún ọlọ́run sọ àwọn ọ̀tá di àmọ́ràn yìí aláàpáwọ́ láti ẹ̀sẹ̀ méjì ó ti àwọn ọ̀rẹ́ sọ̀rọ̀ yìí o aláàpáwọ́ láti ẹ̀sẹ̀ méjì ọlọ́run ẹ̀wọ́n ní òdu yẹn ẹ̀wọ́n bẹ̀ ìdíjẹ́ lọ àyè ká ha ẹ bá ti débẹ̀ jẹ́ kò sẹ́bìrì ẹ̀ka tí ó ta kò lè ọ̀rọ̀ ní ìgbàdà kò sẹ́ni tí ó pọ̀ fún yín wípé ẹ̀ṣẹ̀ kí ni o ní wọn kúlù bàbá ìjàdà ẹ wá wọ ẹnu ọ̀nà yẹ bàbá ẹnu ọ̀nà yẹ lẹ́yìn tí ó ń fi orí fún forí kalẹ̀ mọ́ náà kí ló tún lè fọ́ kalẹ̀ ṣùkúrà nìlá pàṣẹ nìlá ṣàṣírí nìlá ẹ forí kalẹ̀ mọ́ náà tó ń dúpẹ́ fún aláṣọ àrùn ọ̀tá nítorí pé ibi ẹ ti ń àti ipò láàrin ọ̀nà lọ sí yà sí ni ó padà

akọ́lọ́ ọkùnrin ó kàwé ọ̀tàṣọ́ ọ̀kọ́fẹ́ ó dààmú nínú ìdààmú yẹn ìpínlẹ̀ rẹ̀ padà tó kú àwọn kan ń bẹ ìdààmú yẹn orí ìdààmú lórí ìdààmú náà àwọn kan rẹ̀ ń bẹ pẹ̀lú àwọn ọlọ́mọ bá bàbá wa fúnra tó bá fún mẹ́wàá wọ́n ti yí jẹ wọ́n ti gbọ́dọ̀ la àwọn bàbá ń kọ́fẹ́ lọ́wọ́ bàbá jẹ ìyá yóò mọ̀ tó ń dùn ó rà wọ ẹgbẹ́ rẹ̀ jẹjọ kọ́sẹ̀ yẹn bẹ́ẹ̀. lọ́kùn ìdọ̀gá lọ́wọ́ òkú lọ́mọṣẹ́. Ìlú tó yẹ lọ́kùn wọ inú tó máa fún àbájọ ìgbà yìí. Wọ́n tún kúrò ìgbà yàrá Kèé ṣe ìgbéraga lọ́kàn o. Àárẹ̀ Ẹ̀rí ní rò àwọn obìnrin. Wọ́n sọ́lá fún díẹ̀. Wọ́n máa ń rò wípé ẹwà yẹn sábà ọkọ̀ ọ̀pá ẹ̀rí obìnrin míì ọ̀bẹ á ibi tó ti ń bu ẹ wà wọ́n á irú ẹ ní tó bá tó bá tó tó yọ ọ̀dà tó fi rí báyìí tó ti tàbí ọmọ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ láti. Ọ̀pọ̀lọpọ̀ kálukú gbogbo orí tí wọ́n bá fi sọ̀kan wa ní tọ́lọ̀ tọ́lọ̀ àbàlẹ́ ìsọ̀rí ó ń bá wa náà wí. Ọlọ́run wọn kò gbà á bá. E èèyàn ṣe bísẹ̀sì gbogbo ẹni tó ṣe bísẹ̀sì kan ni ó jèrè àwọn yóò tó sí lẹ́yìn ìgbà tó sọ yìí lẹ́yìn ìgbà ẹ ti pẹ̀lú ń lọ ẹ̀rù tó ní rè gba ilẹ̀ fún yín báyìí bẹ́ẹ̀ tó lẹ́yìn tó ń fi orí kalẹ̀ fún ọlọ́run ọba ní ìmọ̀rírì orí bọ́lá ọba aláàbò hàn obìnrin tó lóyún obìnrin. Ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ọ̀rọ̀ rẹ̀. Àṣùkùn ni náà wà. Ó sọ ó sọ lọ́wọ́ ọ̀la ó sì sọ̀rọ̀ àforíjì tó lọ sọ ọ̀la. Ẹni tó sọ̀rọ̀ tó dé ó sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀la ó sọ̀rọ̀ àforíjì. Olúwa kọ́ ló bá ṣe ẹni tó fẹ́ kà á sọ. Tó bá fẹ́ gbìyànjú kan fẹ́ wọ dára ẹwọ́ ẹnu ọ̀nà lúyẹ lẹ́yìn tó ń forí kalẹ̀ ọlọ́run kí ni sẹ́ǹtì forí kalẹ̀ wàkúrò hìtọ̀ ẹgbẹ́ wá sọ pé hìtọ̀ hìtọ̀ bí náà ní ìwọ náà bá wù ẹgbẹ́ ìlànà oríṣi wá ẹ̀yìn mọ́tún ló wọlé láti fi ọ̀tà mi lọ ẹ̀wọ́ oríṣi lọ́kọ́dọ̀ ọlọ́run ìdáàdà ọ̀tún wọ̀tàjà tó ẹ̀sìn orí ìlú yẹn ẹ̀sìn forí sọ pé hìtọ̀ ọ̀nì tẹ́ bá ti báyìí tí ó tẹ̀lé nàfẹ́ lẹ́kùn ọ̀tọ̀ ọ̀yà wọ́n padà sí dúró mọ̀kùnrin. ọlọ́run tẹ́ bá lè tẹ̀lé níta sọ̀kalẹ̀ yìí tẹ́ sọ pé kí n bọ̀ tẹ́ ẹ̀jẹ̀ forí kalẹ̀ fọlọ́ lẹ́nu torí pé ẹ tọrọ ọmọ àbúrídìí wọ́sọ̀dà rídù lọ́sìnì àwọn tí wọ́n bá fi jẹ tó máa ń ṣe dáadáa tó orí bá sọ̀rọ̀ ìdí wọn tó máa ń dúpẹ́ á lè wọn fún ní òòrè a jẹ́ wípé òòrè ń bẹ níbi ọmọ kó sóore fún yàn kéèyàn dúpẹ́ nítorí àforíjì wọ́n forí ẹ̀sẹ̀ yìí wọ́n tún ṣe àlékún òòrè ìjà wọn bàbá ìsọ̀rọ̀ yìí jẹ́ wípé àwọn àpò onímọ̀ wọ́n lọ́wọ́ ọmọ sọ́wọ́ ìfọwọ́ bàbá ìsọ ìlà níbi ìfọwọ́ sọ fún ọ pé ọ ẹ̀yin ìjọ ni ọlọ́run ti sànú wa o ọlọ́run ti ní ká wọ ápùn lọ kọ́ńtà ọlọ́run ti ní ká wọ ọdún ìlú báyìí o ọlọ́run ti bàbá ìsọ mẹ́fìlì dìbò wa o bọ́tà wọ́n fẹ́ wọ bẹ̀ ká wọ bẹ̀ lẹ́nu tó forí kalẹ̀ fọ́lọ́ lẹ́nu tí pẹ́ mọ́lọ́ ọba bákan náà kẹ̀ ẹ̀ sọ pé hìtọ̀ àbáwọn ìyọ̀mù bí a wọ́n ya afẹ́yàkó kò kẹ̀kí sọ̀tọ̀ كني مواقف أو يهودي ونصر سيطان الأسر ونبال على ما بين الكثير رحمه الله تعالى لما توصل على آية وهكذا كان لما خرج من الدين بعد أربعين سنة وفتح الله عليه عشية الجمعة وقد حفظ الله الشمس يومين طريقا أمرهم الله سبحانه وتعالى وأما

wọ́n sọ fún ẹgbẹ́ olùkùnrin bàbá tó jàdá mẹ́wọ́n ọmọdé sọ yìí lò ọlọ́jà ẹ̀wọ̀n ní ẹ̀wọ̀n tó rí ẹ̀sọ́ pòlìtàlẹ̀ fọlọ́ ìdúgbò bọ́lọ̀ fàdá ọlú àkúnà àlà àṣà yìí àwọn ọmọdé sọ yìí àdúgbò wọn sákìlì bí àti wọn ní ẹ̀wọ̀n lòlù ẹ̀tẹ̀ ìgbà fọlọ́ ẹ̀pòlìtàlẹ̀ kẹ̀ẹ́dúpẹ́ ẹ bá fi àkúnà àlà àṣà ọba fi ẹ̀fúra àbáàlì ọba wọ́ wọ́n fi yí wọ́ ẹ̀dùn ọlọ́run rẹ̀ ẹ̀ máa fi wọ́ mo lè náà kàn fi yí wọn á fi wọ́n lọ kí wọ́n ní kẹ́sì wọ́n ní kí wọ́n ní kí ọlọ́run ní ká wúlẹ̀ wọ́n ní kẹ́sì pé ṣé pọ̀ wọ́n ní ṣé ń pọ̀ kí wọ́n ní kí wọ́n wí kí àwọn sọ ṣé ń pọ̀ fún fi kí ni sí kí náà fi fi nù ìjẹ́pẹ́ sọ́ra ó bá máa sàánù. Hípọ̀ ni wọ́n ti wọ́n sọ, wọ́n sọ pé hípọ̀ kọ́kọ́rọ́ ti yẹ̀wò ní. Àwọn yẹ̀wò ní wọ́n ní wọ́n kọ́ọ̀lù hípọ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ pé hípọ̀ hípọ̀. Kí ni hípọ̀? Òun dàbí bíi jéró hìtọ̀ ìtumọ̀ ìṣẹ̀ ní pé ó bá ń dá gbogbo bá pa ẹ̀sẹ̀ rẹ̀ ó wá dé ìjọ yẹn sí hìtọ̀ tó ń ta àtọ̀ ní kíkẹ́ o. ẹ̀rì ní àwọn ọmọdé ìsọ̀rọ̀ yìí wọ́n sọ pé ìwà ọ̀rẹ́ ìtumọ̀ kẹ́lí á wà bẹ̀rẹ̀ bá sọ. tàhárí àti tàhárí kéèyàn máa yí ọ̀rọ̀ wàlá tààtílé wàlá tẹ̀síyísí wàlá so àwọn tí wọ́n kọ́kọ́ níwà yẹn àwọn tí wọ́n sọ pé ṣípọ̀tún àwùjẹkùn lóde ṣípọ̀tún àwọn bá ń sọ pé ṣípọ̀tún Allah aláàbínú sí wọn omi rú ìráyẹ fún lò sí pọ̀tù ọ̀sọ̀bàgbà apákẹ́lá ọmọ àbúdá oyè oníjẹ́ rí yẹn omi rú ìráyẹ fún lò sí pọ̀tù wọ́n pa wọ́n láṣẹ kí sọ pé sí pọ̀tù pàpọ́ọ́lù sọ láti ṣe àmúkéré ẹ̀gbọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ìsàmúṣeré <laughs> títọ̀kọ ṣé ń tọ̀ ni. àwọn yẹ̀wù bí gbogbo ẹni tó bá jẹ́ láwọ̀dà nígbà tó dùbí ọ̀rọ̀ ọlọ́run tó kọ̀ ọlọ́run tàwọn ẹ̀wọ̀n tó ló lè kó ní ibú bẹ́ẹ̀dà ṣe àwẹ́wà pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba àbófin rẹ̀ gbọ́pọ̀ àwọn onírun pẹ̀lú ewúrẹ́ gbọ́pọ̀ àwọn ẹlẹ́yà ló léwu láàrín gbọ́dọ̀ dà ìlú ẹ̀ ń bá wọn làbí bá padà wọn. wọ́n ní rúbì rúbì ayé kúlú ṣíntọ̀tọ̀ fàkọ́ọ̀lù ṣíntọ̀tọ̀ ìṣèlá. àfààní ìgbà wọn á bá ìkọ́wé alẹ́ ìkìlá láwọn àmọ́lá mọ̀záàdú hárùfà olùlẹ̀dẹ̀ wọ́n bá fi hárùfà fífà lé sí nínú ọ̀rọ̀ ọlọ́mọba sọ fún wọn kàmẹ́záàbù ìlàmùrì lẹ́lí òmìnirò orílẹ̀ òun ó ní gẹ́lẹ́ bí wọ́n ti yẹ níbi àtẹ tọ́lọ̀mọba pa wọn ọlọ́run kí làdúrà mọ́ olùkọ́ni bá bá ìdàdà ذاك الأمر الذي أمر وزادوا فيما أمرهم الله سبحانه وتعالى أن يقولوا الله يقول سبحانه حصة فقالوا حصة ثم قالوا يهودي على نيوان أفا أنتم gbogbo ẹni bá ti jẹ ẹni tó bá fẹ́ bùlù nínú ẹni ẹ ti mọ̀ pé ọmọ ìyá yẹn wò sí wọn ní ẹwọ núùlù nítorí kalẹ̀

ṣùgbọ́n wọ́n wà á òkú òsàpẹ̀ tọ́lọ́mùbá ẹ wà á rí ẹ wo èrò bá ń ṣe àti márùn ẹgbẹ́ ẹ rọmọdọ́n yóò wọ gbàgbà kò sí wọn kò sí mẹ yóò tó ní ló gbà wá ọ̀nà kò tún níbi yọtí ẹ bírẹ́dì ẹ wà á bọ̀wọ̀ nínú wàhálà tàhájú báwa ní ìdáwó là á bẹ̀rẹ̀ fún mi láti dáa ìdákẹ́ta òun tó gbẹ̀yìn òun ó lo àìsàn látàlẹ́ oníṣù ló pa ìwà ìmọ̀lù tó wà jẹ́rẹ́ àtìkàtà àgbáyípo ni àgbáyípo jẹ́ wọn fún onílé ìjọba wọn ẹni tẹ́lẹ̀ kó ṣe tó tó ìtọ́lọ́mọba àwọn ìyàwó ní ẹwọ́ lóòrùn ṣáájú ní iṣẹ́ kiri ìrìnà ẹ fúnni kalẹ̀ fọlọ́ ẹ dúpẹ́ fọlọ́ wọn láwọn lọ ìdá àbúdá wọn àtàlẹ̀ lọ́sùn ẹ̀yìn ìdí wọn ọdún wọn. ẹ sọ pé ṣé ń bọ̀ gbọ́dọ̀ mẹ́ta ẹ̀yìn sọ pé ṣé ń bọ̀ gbọ́dọ̀ mẹ́rin. wọ́n sàfẹ́ gbà pa ìjàmbá oṣù márùn-ún wa. eléyìí olùtẹ̀síwọ́sí ọlọ́wọ́ ara wọlé tuntun ọ̀dùnkún mẹ́lùkúlù àwọn olùkọ́rí ẹ̀dá nígbà sọ fún pé ẹwọ náà lù í kí ẹwọ náà lù fọkúlù òmìnira tàbí fún wọn tí a na tẹ̀lé ní à ẹ̀ẹ́dá ẹ̀wà kíndúlé ẹ̀ẹ́dẹ́ bá bẹ̀ wá sáàbù ọ̀sẹ̀ bí ó mọ̀ ìpẹ́lẹ́ ẹ̀ sọ fún ọ pé oúnjẹ wà ní ìyẹn wá ẹ̀yà bá àbá ẹ̀ka àbójú wa ìgbà tá à ń bọ̀ ọ̀sẹ̀ ìgbà tó sọ táàbù ọ̀sẹ̀ ìrìnlẹ̀ pé ó so ọlọ́run ní ọlọ́run ní ìjọba lábòsí ọlọ́run wọn bàbá dáná lẹ́bí ìrànlọ́lá mú ọ̀húnlẹ̀ wọ́n yóò rọ̀ lẹ́bí ìrìnlẹ̀ فبدل الذين ظلموا قولا غير الذي لهم فأنزلنا على الذين ظلموا Kábọ́gbà tó ní ìfẹ́ta àwọn olùgbà ayà ìtàkùtà ẹ̀, ó ní pé wùdúùkù àtàwàábọ́ wà lùmùdó á líláì subhanahu wa ta'ala ìdà ìfàṣì wà nàṣì. Ìjọba ní ẹ̀kọ́ gbàgbé àwọn àbọ́lá ẹ̀. Ìjọ́rọ̀ ẹ̀yẹ nígbà tọ́lọ̀ bá fi ààrẹ ṣe fún yìí ó ra mọ́tò tuntun ìgbà náà kó lẹ́yìn fún ẹgbẹ́ ọ̀dà ó rẹ̀ ààrẹ lẹ̀ iṣẹ́ tó o ṣe tó o fẹ́ ra mọ́tò yẹn ẹgbẹ́ ẹgbẹ́ ló yẹ ṣe fún ọ̀rọ̀ wa. òjò bùmọ́dá kùtà wà á ìwà wà gbogbo ṣe mi ẹgbẹ́ sọ̀rọ̀ bàbá sọ̀ yìí kájú wọ́n tẹ̀lé lánàá yìí wọ́n bí wọ́n lọ́pọ̀ ọ̀tẹ̀ á forí sí i wọ́n sọ̀rọ̀ zídú kódà á tún pàdé fún orí ẹ tó bá ń dúpẹ́ ó sì dẹ́nu orí ó dà wọ́n sọ̀rọ̀ bá ti kú ẹ mọ̀ ẹ́ nílò ẹgbẹ́ orí ló mọ̀ lẹ́kọ̀ọ́ sọ́mọ́tà láti fẹ́ fún wa. ọmọdé àwọn bàbá sọ̀ yìí ìta ni wọ́n ṣe ní wá pé bàbá tẹ̀lé lẹ́ni ìgbàgbọ́ lẹ́mú kọ́ọ̀lẹ́ ìgbàgbọ́ lẹ́ni ìgbàgbọ́ lọ́dọ̀ àwọn alábòsí àbàlùfà wọ́n yí ọ̀rọ̀ fún ó jẹ́ ìtọ́jú ìgbẹ́ta àkọ́kọ́ lórí orí bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ wọ́n ní kí wọ́n wọlé sùjàdá kí làwọn ṣe yẹ̀sà fún dára àgbà wọ́n fi dìpà wọ́n fẹ́ yìí wọ́n ní kí wọ́n sọ pé kírísítọ̀ wọ́n ti kírísítọ̀ ọlọ́run ni wọ́n jẹ́ ìdí ìdàgbàsókè fàánzánà aláwòrán iná lọ́lá fún ríjìdá mìíràn sàmà ìnàkánú yàwó sòkòwò aláàrin àtàbà ìfáàrùn yẹn fáàrùn tàbíyà fàánzánà lápapọ̀ kalẹ̀ látara kan wọ́n tó látara kan wọ́n yí ọ̀rọ̀ náà bá kó àǹzánà fàánzánà lọ́lá fún àpapọ̀ kalẹ̀ lérí àwọn tí wọ́n ṣe àbòkí àwọn afáà ní ọlọ́run ìṣẹ́ tó máa gbáná àlẹ́yìn ọlọ́run sọ rẹ̀. gbogbo nǹkan máa pẹ́ pọ̀ fọ́tò nàìjíríà dọ́là mú àlejò dọ́là fún yẹn ó lè sọ pé máa gbáná àlẹ́yìn ayé ara nàìjíríà dọ́là ṣùgbọ́n máa bá pààrà àlejò dọ́là fún yẹn lẹ́ẹ̀mejì ìtàn òbí láti sọ pé inú ọlọ́run sì wà tó yẹn ọlọ́run sọ pé àbáṣẹ́ nàìjíríà dọ́là mú ọlọ́run فأنزلنا عليه عبي رجزا إلى الأرض ṣùgbọ́n lọ́wọ́ sọ́bẹ̀ ọlọ́wọ́ bá pààrà ìtàbòsí wọn orí àbúrútọ́ ga ní kéèrè ó ti ná ẹ̀rẹ̀ pọ̀lọpọ̀ ìlòmí ó wá ọmọ mẹ́wàá ọlọ́wọ́ afúnlọ́mọ sẹ́ni yẹ́wàá lọ ọmọ mẹ́rin sún ọmọ yẹ́wàá lọ kú àwọn oní ọtún amúnpa àwọn olóṣó ní gbogbo dà àbọ̀rọ̀ kú ọmọ yẹn ẹ wo àyè lẹ́yìn tọ́lọ́pàá sọ bẹ́ẹ̀ náà ní ọ̀pọ̀lọpọ̀ orí ọ̀pọ̀lọpọ̀ sí bẹ́ẹ̀ náà so ní ìdá yẹn àkóso tó ga jù ìdá ẹni lọ́la tó lórí ìdá ẹni wá wá tọ́lọ́ wá gba ilẹ̀ mú ní tó ẹ̀yẹ dúpẹ́ ọlọ́run fi àtẹ́bí ta àrùkọ́ ti dáadáa fáwọn àwọn bàtọ́lọ́wọ́ bá ṣe fásitì mẹ́ta fún àdéhùn sọlá àrùn àlànà tẹ̀gbá àti sọ́lá mọ́kà lọ́wọ́ àdẹ́rẹ̀ olùpọ̀lẹ̀ lọ màdínà àbí ó ń bẹ náà ó ń jẹ́ ẹ̀rẹ́ ọlọ́run padà gba mọ́kà pa kí àwọn ti ṣe. wọ́n fẹ́ máa wọ wá sọ pé àtúntàlá àlọ́ sọ́lá ó wọ mọ́kà padà yàrá ìkọ̀ṣẹ́rì ìkọ̀bẹ̀rì lẹ́ni tó rẹra rẹ̀ bẹ̀ náà ọlọ́ kódà ó sọ̀kalẹ̀ ó kí náà dàrákà méjò. àtàlà bàbá rẹ̀ àbáhámi ní bàbá àwọn bàbá àbúrò pẹ̀tọ̀ nẹ́fìlà tó kí yẹn ṣé nẹ́fìlà lọ́wọ́ fún pàṣẹ àbí ó ṣe kò gẹ́ nẹ́fìlà dùhà pé àsìkò tábà ní kí nẹ́fìlà yẹn tó ṣe kò gẹ́ nẹ́fìlà dùhà àbí nẹ́fìlà fẹ́ wulẹ̀ ń bẹ tẹ́ ẹ̀ máa ń yàn ọ̀nà máa ṣe pàṣẹ òkú yẹn tọ́lá bá rẹ̀ ń dàgbà wà kọ́bọ̀ ọ̀lọ́ ara òun náà ní kó ṣe kò gẹ́ nẹ́fìlà dùhà tó ṣe kò gẹ́ nẹ́fìlà dùhà àkọ́lù

tọ́lá máa tóbi mọ́ṣíkàṣì gẹ́gẹ́ bí sáàrù ìlú àbí wàkàn sáàrù ìlú àbí wàkàn. mo rẹ́ sọ̀rọ̀ kàtà ìlú tóbi lọ́bẹ̀ lẹ́yìn ní wípé iṣẹ́ sí àwọn ìgbà sálàmù láti ọ̀sán àwọn yòókù. ọlọ́run bá ti kọ́ fún ìwọ́n àti sọ̀lá àwọn sọ̀lá àbẹ́bí wọ́ bẹ̀ lẹ́nu tó dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala àmì ṣùgbọ́n a sọ yí pé àtọ́kùn kọ́ọ̀nù ọmọ àwọn àlọ́ pé nẹ́fìlà kí ló ha níbẹ̀ yẹ ìjọba gbòye sábọ́tọ̀ ti yí pé nẹ́fìlà àdùn ha ni sẹ́gun ìlànà àkójọ àwọn onílé ó pọ̀ sí pé bínú àtẹ́bìtẹ́ ń dùn tó sọ́lá àtàlà lọ́jọ́ yẹn kò gbàgbéra níbi ìbáàdà ẹ̀wọ̀n ìwọ́n ń ṣètè káà ó ti ṣe mékọ̀ọ̀bù ọ̀rọ̀ ẹ̀yẹ̀ gẹ́ tó kí rẹ̀ ah, ẹ̀lẹ́ àmà ìkọ́ báyìí olùkọ́ torí ilé tó kí ọ̀rọ̀ yẹn ká tó wá mọ̀ ọkọ̀ ìyàwó rẹ̀ kọ́ ìdágbára ọkọ̀ ìyàwó rẹ̀ kọ́ so kò sí ìdùnnú tó yẹ kó bá ìdùnnú yẹ ó yẹ kó lé wa kó ní ọpẹ́ àti ìgbádà kò bá bá yẹ ìtumọ̀ rẹ òun ṣe súnà ọmọ súnà ọmọ áàdì súnà ọmọ tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọlọ́mọ ẹgbẹ́ sọ̀rọ̀ náà sọ̀rọ̀ ọ̀sán ti bù tí ṣe bí ìlú ìgbà kéré nínú ìyọlọmọdé gbọ́dọ̀ ti bòrí láti ogun ìhìrò náà bàbá ọmọ náà kọ́ tí wọ́n tún tí wọ́n tẹ̀ kí jẹ̀ mẹ́rin lọ́wọ́ tẹ̀ tí wọ́n kí jẹ̀ mẹ́rin àpọ̀lọ́ láti wá sọ mẹ́rin ara wọn. ìtàwọn tá a jọ tá a ń sọ̀lá mẹ́rin àbí sọ̀lọ́ láàrin ọ̀sálà ọlọ́run bá ṣe fásitì mẹ́ka àbá tó ń dìbò mú ẹ̀wù fásitì mẹ́ka ẹ̀wù tó ṣe pé wọn àbẹ́bí tí kò ní mẹ́ta oṣù lọ́mọ nílẹ̀ wọ́n ń tẹ̀lé rẹ̀ fún àìmọye ìsàlẹ̀wá. ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ àmúṣọlá àlọ́ sọ́dà àbẹ́bí sọ̀kalẹ̀ àbẹ́bí ìṣirà kalẹ̀ wọ́n náà fọwọ́ sáré ìwà ìwà kọ́ wọ́n ṣe kí ni o àwọn náà máa ń kí náà ń dà ní ọlọ́run bá ṣe kí ni o bá ṣe fàtí kẹ́lẹ́ bí wọ́n ti ṣe nígbà lámà dákọ̀lá ìwà fún àwọn sọ́dọ̀ ìgbàlúwà bọ́ọ̀lù wọ́n kí náà sílẹ̀ àrákà mẹ́jọ níbẹ̀ tó wọ́n jókòó wọ́n sábà wọ́n jókòó wọ́n ti lọ́wọ́ ọ̀sán àlà àrùn wọn kan tó àwọn ilé ọlọ́mọba ìdùnnú máa ń mú wọn súnmọ́ èyí ti pé wọ́n wà á jìnà ọlọ́mọba tó eléyìí ó jẹ́ pẹ̀lú àbúrò gbòòrò ìlà ẹ̀ nípa bọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ lọ́dọ̀ kọ́wọ́lẹ̀ mọ́lẹ́ wọ́n sí ọ̀rọ̀ fún àbọ̀mítọ́rọ̀ ọba sọ fún wọn fàǹdàbìlà alàlẹ́rí lọ́gọ́làmù ríjì ìsàmìlà sàmà ọba ní àwọn sọ̀kalẹ̀ lérí àwọn alákòókì ríjì ríjìzù oúnbẹ rọ́jìzù àwọn tẹ̀lé lẹ́sùsù náà tó ń pè lẹ́sùsù ìrọ̀lá ṣùgbọ́n bẹ́rẹ̀ rẹ̀ sàkọ́kọ́ rèéjìzú rọ́jìzú rúdìzú rọ́jàzú àwọn àkó onímọ̀ ìmọ̀mọ̀lọ́ sàárà wọ́n ní àwọn ìtumọ̀ rẹ̀ ó ṣe kíni o ó yàtọ̀ sí ara wọn ìwé lọ́wọ́ bá lójú ayẹ̀ ìjìdá ìkẹsìmẹ́lá ìkẹsìmẹ́lá ìyẹn ní àbá ìyá ìjẹ́rì jù kẹsàn-án. fàǹdẹ́nì àlọ́lẹ̀ ní ìlọ́wọ́dọ́gbọ́ rí ìjìzà mìíràn sàmà. ọlọ́dún àwọn sọ ìyà kalẹ̀ lérí àwọn tí wọ́n sábò sí làbùsànà bìbẹ́ kàánú yẹ́pùsùn. látara aburú ìbàjẹ́ eléyìí tí wọ́n ṣe tó jẹ́ ìwà òkè torí títù yẹ bìmánà kàbà bìmánà wà rọ́bìkù tìfà rọ́ bìmánà rìsù bìmánà rìsù so àrọ́bìkù tìfà rọ́ ó máa túmọ̀ sí kẹ́lò nǹkan ìdọ̀tí rìsù ìsè so àrọ́bìkù bìmánà dà وكذلك الرجز بضم الراء والرجز فهجر rárá sọ̀nà rárá sọ̀nà ìmọ̀ àná wípé òòsà àwọn ènìyàn fi ẹ̀yọ̀ lọ́wọ́ ṣẹ̀kẹ́ ẹ̀rọ ní máa wọ̀rọ̀ lójúdá ọ̀nà ìwọ̀n àti sọ̀rọ̀ ẹlẹ́fẹ̀ rọ́jà eléyìí bá ọ̀sán nínú ilé orin sáfà ìlọ sáfà ìlọ sáfà ìlọ àbí àbárọ̀ ni a máa ń pè ní bóyá ìmọ̀ àmì ìbáhàrẹ̀ àbí ìmọ̀ àrùn ìbáhàrẹ̀ ìmọ̀ àrùn مرشعة كلا عمل بني مرشعة ابن حمار مرشعة قول عايز تعمل كويس أفعل لو استعمل سو عام الناس أهلا أو عام الله أعلم لكن سوف أنزلنا فأنزلنا والذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون وبقى kalẹ̀ ìjàkalẹ̀ lé wọn lórí lọ́kùn mẹ́mà ìlàkánú ìjọsọ̀kù látara ìwà òkè ilé ìjọsẹ̀ kí ni o ilé ìfi wọn sí Allah subhanahu wa ta'ala alimami ibi wọ̀sẹ̀ mẹ́rin ọmọ ọlọ́wọ́ ta'ala wọ́n ní kristu tí wọ́n wù yẹn wọ́n ní ìtumọ̀ rẹ̀ náà ní pé wọ́n yí ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba wọ́n yí ipò wọ́n dà ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala wọ́n dàrú bọ́lá wọn bá ti pa wọ́n ní àtẹ wọ́n ṣe kí ni o wọ́n àtẹ̀lé ìkẹ́ kí làwọn àwárí àbí ìdáyà tẹ̀sán mẹ́rin àyà yìí alákọ̀ọ́kọ́ òun náà ni pé a rí pé bá sọ̀rọ̀ ọba nínú àyà yìí a Allah subhanahu wa ta'ala ó sáájú àwọn bàbá Israel débi wípé gbogbo nǹkan rọrùn ọba fún bákan nínú ààyè àwọn ọ̀rọ̀ yẹn ìdúpẹ́ fọlọ́ àtúntọ́rọ̀ bá ní ti bàtọ́lọ̀ bá ti gbèrà wá sọ̀rọ̀ àforíjì lẹ́nu tí ilẹ̀ pẹ̀lú ara rẹ̀ fọ́ ọlọ́pàá tó ti gbogbo mọ́ sí òun dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. bákan náà àrùbẹ́lẹ̀ sí àwọn Yahudi ó ní ìgbéraga ni wọ́n àti apá òun dè pẹ̀lú àṣà àrùn àpá. bákan náà àrùn àwọn àyà yìí ìjẹ́ ìmọ̀ èyí ọ̀rọ̀ ọlọ́run kó ọlọ́run ní báyìí kẹ̀kẹ́ wọ́n ṣe ń jẹ ṣe ń pọ̀ ọ̀rọ̀ àbùkọ́ dà oníkéyàn ní ọ̀rọ̀ tí aláwọ̀ sàárẹ̀ wọ̀ sàárà tí aláàbá ti kiri tí aláàbá fún so eré náà ní àwọn díẹ̀ nínú àwọn ìtàlẹ́mú ẹnu mà ọlọ́run bá nílò náà káàdì ọ̀sùnkú ìsìnkú wọn méjì ní ìran pòkì ìkànnbẹ ó sọ̀rọ̀ ní kékeré ìkànnbẹ ó kọ́ sọ̀rọ̀ di obìnrin jẹ́ ní so wọ́n ilẹ̀ pátákó fún àmàlà àbùkù náà so fíṣkù ìsepòkì ọ̀sọ̀ wọn ní kékeré ní ẹ̀ ṣùgbọ́n pòkì mi ń bẹ ẹgbẹ́ kò yọkùn nínú Islam níparí oná rẹ̀ wípé ìsìláàtù àtàkù wọ̀tà àfihàn wa àtàkà ìjákàwé rẹ̀ lọ pé sáà ní ilẹ̀ ọ̀dọ́ ó sì mẹ́ẹ́ lápá síbi ìtọ́bájú àdúgbò ọlọ́ọ̀bá lu ẹnì kan fún ọ ó fún ọ ní nǹkan sọ pé ọlọ́ọ̀ ló fún ọ lóòótọ́ ọlọ́ọ̀ ló fún ọ bọ̀ ọlọ́ọ̀ bàbá lò ó ó gbọ́dọ̀ ló sọ́kọ́ àti ṣùkúrú ní wọ́n ti wà nílẹ̀ orí ẹ ẹfẹ́ bá bí mi gan ọlọ́mọ fẹ́ dáàbò ní dáàbò à sọ́wọ́ ó jọ láti sọ́nà àwọn òbí rẹ̀ lọ́dún dúpẹ́ fún wọn fọ́nà òbí rẹ̀ méjèèjì gbogbo onísọ́bà mi ni wọ́n gbogbo ẹni wájú wà ní wa àbùkù yòó sọ̀rọ̀ àti ìmẹ́ńdáàlù rẹ̀ tó bá wù yẹn ó sì sábà mi látara ìṣe òkì alàlẹ́rí ọ̀bọ́lámú bí i ìjọba ní sábà. tó ẹ̀ nílẹ̀ nìkan kan kọ́ máa jẹyà àbíkó níjì lásọ̀ tó bá ń jẹyà ìrà rẹ̀ ìdí kan fẹ́ níyà. tọ́lá má dẹ̀sẹ̀ dẹ̀ra fọ́ náà ìpínlẹ̀ ọba mi dọ́lá òkè sì kẹ́kọ̀ọ́ dúpẹ́ méjì lọ nínú àwọn àmì ìsọ̀rí àrígbà tí ó wà nínú ìgbà tí wọ́n ṣe ìgbà tí wọ́n ṣe ọ̀dẹ̀ lẹ́yìn ọba tó pẹ́ lórí ẹ̀ nínú tọ́ra lórí yóò di di sọ dúdú máa kí oore kó lékún ní ó sì máa kí ìjà kí ni o sí gbogbo wa awúra wa wò amọ̀dúpẹ́ tó ọlọ́run bá lówó àwọn orin mọ̀mọ́ amọ̀tọ́rọ̀ àforíjì lọ́dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala lórí àwọn àgbọn ṣe wá lórí tó pọ̀ bẹ̀gbàsí rẹ̀ so kò fẹ́ sọ́lá tí orin fún ṣáàbì kan pa ọpẹ́ àti bí ṣe máa ń ti máa di orin mẹ́rin ó sì نتفق على القدر والمنزل الله وصلى الله وسلم وبارك وسلم على نبينا محمد اله وصحبه أجمعين اللهم أعلنا حقا حقا لكم اتباعا وأعلنا باطلا باطلا صلى اجتنابا اللهم صب علينا خيرا صبا صبا أبدا العيش على قدر قدر اللهم يا حي يا قيوم رحمتك على المدين أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفه عين اللهم فقهنا في الدين اللهم فقهنا في الدين اللهم فقهنا من الدين اللهم حببنا إليه وإلى ملائكة وولي انفس الصالحين اللهم ارزقنا حبا حكما ينفعنا حبه عندك اللهم كن له ذنبا ما تحب واجعله لنا قوة لنا فيما تحب واجعل كل مرضى والأعم من تحب فراغ لنا من تحب يا رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك